lo oògùn bá wà yìí ẹni lọ́wọ́ káwa ò tó tẹ̀síwájú oògùn ìdákọ́lẹ̀ ń bẹ oògùn alẹ́sìlìjà oògùn alẹ́sìlìjà Thank you. máa jèrè kíre wọnú ayé mi máa jèrè èrè lálọ́jà ń jẹ́ máa jèrè ajé wọnú iṣẹ́ mi máa jèrè kí má ṣiṣẹ́ lásán máa jèrè kíre wọnú ayé mi máa jèrè. Májèrè, èrè lọ́lọ́jà ń jẹ́ májèrè. Májèrè. Májèrè báyìí báyìí ibi tí lọ pẹ́ <laughs> ẹ ò kú ọjà bóòlì <laughs> èmi nu o èmi nu o bóòlù ọjà sọ ti ra gbogbo ẹ̀ tán ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ ti lọ pẹ́ bóòlù títí ọpẹ́ ṣàánú mi títí ọpẹ́. títí lọ pé. títí gba gbé àbójúkú wa dúdú ní ohun títí náà wọlé mi ń ké sí sànú mi I love you I really miss you yóò rìn rẹ̀ sànú mi jẹ́ mọ́ fọ́kùlù rẹ̀ rẹ̀ èmi mò ń ṣètọ́jú ìyá mi ò ní owó lọ́wọ́. títí lọ pé mari mi ń wù yóò ṣàánú mi. mo dẹ̀ nífẹ̀ẹ́ òwúrọ̀ náà dẹ̀ mọ̀ mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́ lásán ni ìfẹ́ tí mo ní sí ẹ. títí lọ pé ṣàánú mi títí lọ pé ọmọ kan tó ṣẹlẹ̀ ṣàánú mi jẹ́ mọ̀ fẹ́rẹ̀ wá bí abẹ̀bẹ̀ jẹ́ mọ̀ ní bàjẹ́ rẹ̀. mo lọ́wọ́ mi lè fẹ́. ẹ̀mí mi ìbá ló lọ́ nìsín sẹ́ni ìlú lówó mọ́ni. báwo ni ilé dídí lọ pẹ́ sànú. ọmọ mi mo dẹ̀ mú ẹ o ṣàràfà dídí lọ pẹ́ mi lè ẹ wá dúró ṣé torí owó náà ní ìjọ ọkọ rẹ máa ẹ ẹyìn mélòó mélòó èèyàn ní bẹ́ẹ̀ ń tà o tí òun rẹ gan kọ tó ọ tó o bá lásán báyìí ó máa mú náà mẹ́ńdò ni gbà tó wọ́n kọ́ni tó ọlọ́jà ń ṣe máa jẹ nínú olú àmọ́ múrì mi wá ẹ̀ kí ọ̀pẹ náà dùn ó. ṣàràfà ọmọ pé kò ń ṣẹjọ́ mi kò ń ṣẹjọ́ mi ìyá mi ni mo sọ fún ẹ kó wà nílé yẹn hmm. báwo ni mo ṣe fẹ́ ṣe é èmi ò lè fi ṣẹlẹ̀ kí ni mo kọrin. àmọ́ ká tó sọ pamọ́ parọ́. nǹkan tí mo ṣe sọ fún ẹ gangan nìyẹn pé olówó ni mò ń wá olówó ni mo fẹ́. èmi náà ní tó sì kú èmi náà ní tó sì kú. ọ̀rẹ́ la máa máa ṣe. ọ̀rẹ́ bò àti ajẹ́ jíjú lọ́pọ̀ tó mọ̀ ọ́ ní fẹ́mi ní ìjẹ̀pá pa sílẹ̀ sí ọlọ́run. kí ọmọ ìyá máa ń jẹ́ pa pa sílẹ̀ ń gbàrà mi sí ọlọ́run kí ni ọmọ màmá sunkún tọ́jú bá ń bẹ títí lọ pé ọlọ́wọ́ sì dánú rí ọtún wọn lọ lẹ́nu rí ní pé rò títí lọ pé ọ̀dánú rí ní pé kùrù bọ́ọ̀ ní pọ̀ títí lọ àwọn ẹ̀rọ lọ́nà títí lọ pé àwọn ẹ̀rọ lọ́nà. Mo fẹ́ ṣe pàtàkì. I live a good. life. Irilala janja, bubala saja, kimashi shedan. I wanna live, I wanna live, so I hold you. I wanna be great. Live your life, I'm living mine. If I die, you will cry and go. Nobody to help, I have to help myself. And how will you prove to me you love me past yourself? I want to live a better life. Living a life I will be proud of. Tired of you, baby. Hello, mommy. Kí ni ìwúrí ẹ náà? O parí school. Instead of you to use your certificate to get a good job, music ló kọjú mọ́. Ṣé dandan ni kó o ṣàgbé jẹun ni? Títa ríro làákọlà tó bá jiná tán ló máa ń di tèèyàn. Mọ́mí for God's sake, ìlànà olúwa kì í ṣù. Mo ṣàwọn sọ fún yín àti pé màá ṣàn nǹkan tá a gbà ní kí n tó máa ṣe bí àgbà. Ẹ ṣọ́ra láti understand ma. Jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀. Ṣé o tiẹ̀ máa ń ronú ṣá? Do you think at all? So, I'm still your mother. You dare no call me that name again. Until ìgbà tó bá ṣe. Mọ́mí, but you know next week is your birthday. Don't call me your mother again hello hello. mo fẹ́ ṣiṣẹ́ jèrè. mo fẹ́ ṣiṣẹ́ jèrè. jọ tẹ̀lé ọ̀dọ̀ kó ṣe wá síbi kó wá bá tó wà mí fún mi. Ah, ah, ọ̀rẹ́ tí máa sọ fẹ́ kókó wà máa lo tó wà mí máa. Ah, sùúrù kó fi kókó máa ṣe é. kòsìlọ́ fẹ́ ṣe máa ṣe é. máa ṣe é. máa ṣe é. o lè já. ṣé wọ́n máa já ọmọ mi. mi ní jẹ́ kí ni ṣé wọ́n máa já ọmọ mi níta ni. ṣé wọ́n máa já ọmọ mi níta ni. wọ́ bá mi tẹ́tí wà mí. Ah, tó tó wẹ̀lẹ̀. Ah, ọmọ mi já mi sí ọ̀rọ̀ ògbọ́n. Ah, ti. Ah, o lè já. O lè já. Mo ní ìlú ilé Kò sí ìbò tó fẹ́ ṣe ẹ mọ jà mọ́ ẹ mọ jà mọ́ ẹ mọ jà mọ́ ẹ mọ ẹ mọ ẹ mọ jà mọ́ ẹ mọ jà mọ́. Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Mama, mama, mama, you read me, I did. gbọ́dọ̀ mẹ́sì níbi tó ti máa bá káyé because my fẹ́ is orísìí táyì méjèèjì ṣe ń jà ni. ṣe orí ìbínú nǹkan tó ń ṣe nítorí pé wow beautiful. What? so ẹ̀yin méjèèjì ti sáré dọ̀rẹ́ má dání yẹ̀yẹ́ lòun ṣé wọn kọ́ mo ti máa ń sọ times without number pé mi ìfẹ́ kéèyàn bá mi máa ṣí ẹ̀ tó wà mí o ò lè bílíìfù pé láìdé lo tó wà mí léèní ó tún wá lọ fi ń fa mi ní ìdí kànga. o bọ o mọ̀ pé kò láì kó máa ṣí ẹ̀ tó ẹ pẹ̀lú yànnà. bọ̀ kí ló wà ń bẹ̀ ọ̀rẹ́ ṣàlàpẹ̀rẹ̀ àwa tá a bá ṣe things together ọ̀rẹ́ ni wà náà. okay o madam George ṣé ẹ wá lè sọ the almighty reason tí ẹ fi rí wa pé à ń jà tẹ̀dẹ̀ wọlé láì dá sí wa. Okay. Mm. I found a record label. saja, my baby. I cannot deny what I for you, baby. Straight from my heart. I'm with. Okay. I'm in love with you, baby. Okay. I cannot deny what I prayed for you, baby, straight from my heart. I'm in love with I'm I'm in love with you, baby. I'm your palliative. Take me. Oh yeah, want me ring. Oh yeah, want me ring. ó me, tèmi yé lọ́mọ́ kan balẹ̀. <laughs> Ah, rẹ dùn o lè já bẹ́kán bẹ́kán bẹ́kán látòkè lọ́wọ́ ẹ bù o ẹyin tẹ bá rí lẹ́gẹ́lẹ́gẹ́ bí ọ̀rẹ́ tápà báyìí ẹ máa ń wà tàlẹ́ tẹ́ẹ̀dì gan o ẹ ọmọ mi rántí obìnrin kan náà jẹ ti wásápì yìí pọ̀ sí rí ló sì rí òun rẹ ò lè lò tó òun rẹ aṣọ ah, kan mọ bó tálẹ́tà rẹ mọ́lẹ̀ lẹ. ẹ sọrí mo sì rí mẹ́sẹ̀gì rẹ níṣẹ́ mo ń sáré bọ̀ pé ah, ah, mo gbọ́dọ̀ tètè débi ni ẹ̀ ń fo gọ́ta ni. Eh. Eh, mo ti try nọ́mbà ẹ palẹ mi yìí kò lọ ìkànnì ìkànnì àwọn gẹ́gẹ́ nẹ́tíwọ́ọ̀kì burúkú dábùsẹ́ rú òní ìlú ẹ̀kí nọ́mbà ọmọ lò ábínísẹ̀ sí ni à òkú yàrá kíá tá a tẹ́lẹ̀ tí tó yá tó pa á kú. nígbà táwọn adé yìí ìjọ sílẹ̀ jàre. orí máa ń kọrin ni ó kápò rẹ. Eh, sórí mo mọ̀ pé mo jẹ́ lówó lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó yá mi lówó mo dẹ̀ promise ẹ pé ah sí ọ̀túnla ah ọ̀túnla péjọ mo promise pé lẹ́nu láàrin èní sí ọ̀la màá sọ wẹ̀ padà. bọ̀ọ̀rọ̀ aládàpadà lẹ̀ sọ́rí ah, ah, sọ́rí tó dáa ni pé ẹbí ẹ̀ bá ń gbá bọ́ọ̀lù tá bá ṣe ń gbà síyàn kí ẹnu ọmọ lẹ̀ padà mo ṣe wà yìí èmi gan múra rẹ̀ lẹ̀ ni ah. ẹ̀ mo kò ti di wa mo tó wá kó tọ̀ ń gan wa ó gbà á fún ẹbí irú ẹ̀ bá rí pẹ́lẹ́pẹ́lẹ́ báyìí ẹ mọ gègé <laughs> mo lo àgbo ó pọ̀ mo lo jẹ̀dí mo ti wà yìí tí máa ń ráyè mú ẹ fún ni ah. <laughs> tí mo ti wò mọ́ mi mọ́ mi ẹ à ń gbé kékeré kan dáadé fúlẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn wọ́n tó wá gbé kan ní sídìí òkè kò sówó tó gbé wá tèmi kò ní lè padà sí ọ <laughs> ẹ mo yà bẹ̀rẹ̀. ọ̀sìn bàtà àwàdà ẹ̀ pọ̀ mo fẹ́ kó yá mi lówó ni mo sọ ẹ̀ two thousand naira péré mo máa fún ẹ ọdún tí mi bá fún ẹ láàrin ènìsọ́la tí mi bá fún ẹ láàrin ènìsọ́la Ah. àní òfin dídá lẹ padà àní òfin fọ̀rọ̀ tí náà lẹ̀ èwo tọrọ lèmi sọ fún ọ ah, mo sórí owó lówó nígbèsí ayé mi ó kéré gan ah, mi èso ló ṣe ọjà ní òyà bó ṣe ń wò mí ọjà ní òyà o ìwọ jẹ́ ṣe kéré fún ọ two thousand ó kéré àpò dákun já bẹ́ẹ̀ <laughs> kéré jàre ìwọ. dúró dúró dúró kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ sùn bí ni ṣó jẹ́ rúmẹ̀tì mi ṣó jẹ́ àwọn ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ń bọ̀ lọ́ ẹ bẹ̀rẹ̀ o ẹ fẹ́ mọ sọ̀rọ̀ ànádi bá mi bíi tìlú kan kí ló dé ah, ah. ẹ ń gbọ́ pé tọ́sẹ̀ di kíní ti mi tọ́lọ́ fẹ́ rí mi èmi ti rò pé bóyá ká wọlé báyìí kí gbogbo mọ̀ ṣe gúdú ara wọn lọ ni ọwọ́ adélé ọ̀hún tẹ́jú ọ̀rọ̀ mi láìpẹ́ o èè fẹ́ràn rẹ̀ èè fọ́ fún rárá. torí tí mo bá fi ọwọ́ òsì fi gbé bá ìpìlà tó dé sórí bí akoto tó lu akóde face cap yẹn bá fọwọ́ òsì bẹ́ẹ̀ dáadáa nù láàyè kó ló ti máa bára ẹ̀ ah, ah. ó dà kó o gbàdúrà torí pé mi kò yá mi lówó. wá wá wọ́n náà fara balẹ̀ tó sórí sún ẹ̀yìn bí ó jẹ dé gbọ́dọ̀ sọ̀rọ̀ pé kiri ni wọ́n lá pé mo nífẹ̀ẹ́ rẹ ni o mo nífẹ̀ẹ́ rẹ ni kí ni máa ń sẹ ẹbí nù wọ lóhùn ọba mi o láìsí pé bóyá ojú bá ń dùn tóbi ò bá máa dùn yàn tí ó sì lápò lò èyàn lè rí ìwé kó sọ pé ò rọkùnrin sọ ọ ríwájú. ọṣibàtà ọṣibàtà hmm? ọṣibàtà hmm. ẹbí lè mú pé kí n máa lọ owó máa ń bẹ lápò mi bí ìsẹ̀kẹ̀rẹ̀ mọ́ ni. òṣìbàtà àti hmm? wà tó wọ ẹ̀bọ̀tà. Hmm? ọwọ́ ah, mo mọ̀ pọ́ dájú bọ́ títorí sún ẹ̀yìn bí ọjà ẹ̀dẹ̀ kò burú o. ó ṣàjọ mo ti ń lọ. lọ́pàá ah, mo ṣe nǹkan gidi kó tó wọlé. Bọ́tà. So wash your shining blessing àkókò mọ kókó ẹ̀. I want to live a better life, a life that is worthy, a life that is peaceful. Bàbá Tina. Iṣẹ́ tó ṣe wọ́n. Ah, mo ti ń pè ọ́ lóṣù tó bí ìṣẹ́jú mélòó kan tó ń pè. Ẹ̀wẹ̀ má bínú jàre, nẹ́tíwọ̀kì yín tó jẹ ṣàlàfíà ni. aláfẹ́ gbogbo lé wà ìwọ náà ń kọ. tí wọ́n tún fi wá yẹpẹrẹ. ìyá rẹ̀ ń bẹ nítòsí aláfíà ló wà. bí wọn ò kí ló sì. ẹyin yàkùngbó náà ó ní gbòòrò kan tí mo fẹ́ bí ọ tó rú mi lójú. ẹ̀ló. iṣẹ́ tó ṣe wọ́n tó jẹ wọ́n tó ṣe wọ́n ìyẹn tó jẹ wọ́n tó lé wọ́n tó ṣe wọ́n bí wọn ò bá mọ́ ọgbọ́n olùkọ́ ọlọ́run kọ ni ìwà gbọ́n rẹ ni mọ́tò rẹ mọ̀ ní bẹ́ẹ̀ mo bí ọ. ẹ lè gbọ́ ṣẹ́rí àwọn lè bẹ̀ yẹn. tó ṣẹlẹ̀ ẹ́ àtijọ́ lágbìmẹ̀tì wò pé tí wọ́n bá ti ń owó ló máa ṣe máa sílẹ̀ ní nàìjíríà. bẹ́ẹ̀ lu ọba rẹ ti ń gbórin rẹ gbogbo tàmáǹtẹ̀mí mọ̀ ni pé kí ni ẹ̀rọ jàre pé bóyá ní àyínlá ti máa gbọ́ ń gbọ́ gbogbo orin mo ń tan rédíò mo ń tan fóònù mi kí kí n gbọ́ mo ní wàá sí ọmọ mi mọ̀ nísìnyí ọ̀rẹ́ mọ̀ ni pé ilé mo bí ọ. ẹ wo bàbá mi máa bá yín sọ̀rọ̀ lẹ́tà. Hmm. Ah. Hmm. tó bá rí bí wọ́n ṣe gé orí Deborah tí wọ́n mú oyún ẹ̀ tí wọ́n fa lọ in fact tó bá rí nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ ẹ̀rọ náà wọ́n á bá yìí. ó yẹ kó pariwo náà ó yẹ kó pariwo bóyá ó sì lè rẹ ní ẹ̀pù ẹ̀. nílé tó ń sọ̀rọ̀ báyìí náà ẹ ìwọ mọ̀ bóyá ó pariwo àwọn oníbòbò wọn ò fẹ́ jáde sí because àwọn fúnra wọn ò fẹ́ kóra wọn sínú ìyọnu. kí ló dé tẹ̀yìn ara yín lẹ́nu náà ẹni tá à ń sọ ìgò kí ń ṣọ̀rẹ́ wa náà ẹ̀wọ̀n gé lọ́yọ̀ wọn gé lórí kí ni problem ti ń pẹ̀ lọ́yọ̀ tó gé ṣọ́yọ̀ tí yín náà gé ni adé táwọn kò bá kú bá àlàáta àlàyé ṣe máa ṣe rere nà sí ọ̀rọ̀ ẹ̀fìn mi ló wà ìpọ̀tánsì mi ṣé ibi tó wèrè tẹ́rù mi ní tẹ́rù ṣé mo tẹ́ bá gé yín lọ́yọ̀ gan-an kàn tíra láti ti kún díẹ̀. mo ti mọ̀ wẹ́ mo ti mọ̀ wẹ́ ṣé tiẹ̀ ṣé kò tó yẹ kó máa jáde lẹ́nu ẹ̀yìn mo ti máa gbàdúrà fún ibi tí mo wà ní mímí ó ti sú mi ẹ máa gbàdúrà mo dẹ̀ gbàdúrà yìí ló lè jagun lórí mi mi ò lọ́jọ́ kankan tí mo gbójú lójú ẹ̀ lọ. ẹjọ́ mo rí ẹjọ́ ẹjọ́ mo rí ẹ̀rù bá mi ẹ̀rù bá mi ẹjọ́. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ó dùn èmi náà nígbà tí mo gbọ́ ìsọkùnrin ah àmọ́ àwọn èèyàn dájú o ẹyin kéèyàn sì wòyàn sùnsùnsùn ó sì pa báyẹn wọ́n tó wá pa táwọn òfilẹ̀ wọ́n tó wá sọ di ràgó wọ́n kún apá lọ lọ́tọ̀ orí lọ lọ́tọ̀ à ọlọ́ba kò ṣubú o ìyẹn náà pè ní brutalization brutalization ẹ pẹ̀lẹ́. jọ kí ni gbogbo ọ̀rọ̀ ìdarí ló ń bá ẹ. kìlómítà ni mo mọ̀ pọ́ sọ̀rọ̀ ikú ikú mà sí mistake o ẹ ṣe rí ní àná mo ti wá ẹ délé ijó ni mò ń lọ bàbá eh, kátìkà wọ́n rí mi wọ́n fún mi ní lẹ́tà lẹ́tà ńlá gbára gan tẹ̀gbọ́n wọ́n ní lẹ́tà of eh, excellence àbí kan tí ẹ kọ wá wọ́n ti reject ẹ̀ e. ó dùn mí mò ń bẹ̀bẹ̀ wọ́n láwọn fún ní two weeks ọ̀sẹ̀ méjì tẹ́bí kó gbórágbó ikú nínú ilé mo ní àá káàdì kàkó dà ọmọ dáadáa làwọn ọmọ ẹ̀ mo fẹ́ máa bá bẹ̀bẹ̀ lọ́wọ́n àfi kiri kankan mi lápá kù wọ́n wá wo inú lẹ́tà náà báyìí mo bá signature assistant lọ́ọ̀yà ń bẹ̀ mi ah, ti dọ̀rọ̀ jọba kò ní tọ́ bọ̀ eh, lẹ́yìn kẹgbà kádàrà olóhùn wa ẹ mú mọ́ra ni o gbàgbọ́ bá mú bọ́ọ̀lù ẹ mú mọ́ra ni ẹ tún mẹ́rin kò fọ́ méjì. Tired of you, baby. Someone should show me blessing. Someone should show me. Èyí wá jẹ́ ìwé àkàrà lébè máa mú lọlé. Kò dárí jẹ́ tiẹ̀ fún mi. Àìntínà ìwọ yàtọ̀ sí wọn o. Ìwọ ni wàá máa láàpù lọ́dọ̀ tèmi o. Ọdí gbọ́. Ẹ bá ń ta. Èmi kọ́ mo ní. Ìyá Tina. Ẹ bùrù. Ọgbọ́n fà lọ. Ọlọ́fà bọ̀dọ̀ múre péré láre ìkan òwúrọ̀ jù èdè ń pa mí. Ah, ẹ̀rọ àkọ́kọ́ pé nǹkan kan ló kọ́ mú un ọmọ Yorùbá ni mí ìwọ̀n bẹ̀rẹ̀ wọn jọ kọ́kọ́ kó kú gífà làá méjì ọgbà ọgbà ọgbà wọn kì í ṣe ń tẹ̀. òun ni ó gbẹ̀mí eléyìí ò pa bàbá tó ṣe wọ́n ìwọ tó jẹ́ bàbá tó wà nílà ó dájọ́ ti fún lọ́rọ̀ báyìí lọ́dọ̀ òṣèlú. bí wọ́n ṣe máa ń ṣe ìyẹn títí tí mo fi dàgbà mí ni máa ń bàjẹ́. wọ́n ìdí nìyẹn tí mo fi parọ́ fún wọn wípé mo ti rí rẹ́kọ̀ ìgbésẹ̀ tó mi nítorí mo fẹ́ dé fún mi náà dùn. kí lórí tí mo lè fi parọ́ fún un parọ́ kí ni wọ́n lè dùn kókò wọ́n ti lè balẹ̀ nípa ọmọ tó jẹun ọmọ láìpẹ́. It's okay ladies. Ẹ má worry. Ṣé mo kọ́ mo sọ fún yín pé mo ti rí ẹ̀kọ́ lèbẹ̀ kan lórí lèbẹ̀ o? Ṣé ètò sọ fún wa pé orí ń dà ìgbé ẹ̀? Ṣé ti jọ́ ní? Don't worry. So, be happy. Castle. Hello. o. káyọ̀ kó mọ̀ta ló wà níbẹ̀ káyọ̀ káwọ̀ dálélẹ̀ yìí. ká sọ à ń bèrè Mr. Mọlẹ́rè. láti wo. ọ̀rẹ́ wa la ọ̀rẹ́ wọn la jẹ́. ẹ̀ẹ́ èmi á ń bọ̀. Àbẹ̀ni ọmọ Yorùbá, kí ló ṣẹlẹ̀. ẹ wọlé. káì dúró mi báyìí. Ah! ọ̀gá tèmi bó. kẹ́rí yorùbá ló sọ̀rọ̀ ló kọ́ òwe ó sọ pé tí ò bá kọ́ túndé ò lè kọ́ ok ok mo understand ẹni pé tí ò bá pa tó dé ò lè pa ni. ní sùúrù a máa yorùbá kí wàá gbọ́n tí èmi á sọ pé tí ò bá kọ́ túndé ò lè kó adé sọ́ọ́rí gbogbo bíbá èmi á ní safe security èmi láti rí sí ọ̀gá tèmi ní bíbá ẹ̀ tó ta ní ẹ̀yà mèrè. ẹ jọ mr ọmọlérè là ń bèrè kí wọn ní ọmọlérè ṣe. mo ń bá ìwọ. mr ọmọlérè là ń bèrè. ah <laughs> ṣé ọ̀gá tèmi kó. ẹ àwa la máa ń kọrin fún ọ. ah ẹ̀yin á ti kórí kó mọ́ bí ẹ̀yin á ti rí èmi mi náà á ti kórí o. káì káì ká áwọ̀ ká áwọ̀ o ma alala kí wo káì káì kí wo o lo káì ní sùúrù mọ́ náà tani wọn à ń kọ́ lòkó tẹ̀wé ọ̀gá tẹ̀wé lò àti bèrè a kò sí wàhálà ó yà já lọ já lọ mọ̀nà já lọ. já lọ kò And this is my empire. So my studio is over there. All you need to do is sign the necessary document and bring your bags. You'll be there. You'll be staying there, all right? Thank you. enjoy yourself, have fun. And I'll, I'll catch you guys <laughs>

ṣe. nígbà tí mo gbọ́ pé àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe protest wọ́n wá lùtọ̀jà tó bá tiẹ̀ fẹ́ lùtọ̀jà ṣé ọ̀dọ́ ẹlẹ́yẹ kan yà sí mi. ẹ ẹ mọ̀ dáa. pẹ̀lú gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo ta ọsàn ìbẹ́pẹ ṣé nǹkan tó yẹ kó wá dàrú nìyẹn ó ti sú mi. títí lọ pé má jẹ́ kó sú ẹ. ẹ̀wọ̀n ó ti sú mi. má jẹ́ kó sú ẹ. ẹ dúró ah. ná àwọn ọ̀dọ́ tá a gbọ́kànlé tá a rò pé bí ó bá tiẹ̀ dàbí pé wọ́n gbàjọba pé àwọn èèyàn tún lè ṣe dáadáa ju àwọn tó wà ń bẹ̀ lọ àwọn èèyàn náà tún wá ń fìyà jẹ ọ̀dọ́ ẹgbẹ́ wọn ṣé wọn ò lójú ni sáwọn tí a gbọ́kàn lélele ó oh hàn ga ọ ẹni tá a gbójú okùn lé kò mọ̀ jẹ́ ní agbára. ṣẹ́jọ́ wọn wá ní ṣẹ́jọ́ wọn wá ní àwọn ìjọba yìí nǹkan. títí lọpẹ ó mọ ọkọ tí mo fẹ́ sọ fún un sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mi ní fẹ́ kó o mo fẹ́ kó o fọkàn ẹ̀ balẹ̀ because gbogbo wa táwọn ọ̀dọ́ ń wù yìí instead tó yẹ kó tún nǹkan ṣe àwọn náà ló tún ba nǹkan jẹ́. Ah, ó ti sún mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò dùn mí rárá ju pé àná aláìrùn ni lálọ́ọ̀lù tí wàá bẹ́ẹ̀mì àti mọ́mì mi nílé tọ́wọ́ abẹ́rẹ́ wọlé tíbi ti lérò wípé gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tí mò ń ta yìí owó ẹ̀ ni mo máa kó jọ tí màá fi sanwó ilé wa. Ah, ó ti sún mi títí mo fẹ́ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó sú ẹ mo ń bá ẹ sọ̀rọ̀ mo fẹ́ kó gbọ́rọ̀ ẹ̀ nìyí farabalẹ̀ ó ti tó má fẹ́ kó ṣe ra ẹ léṣe títí lọ pé má sùn má sùn fún ọ. ok ẹ jọ̀wọ́ irú ìrànlọ́wọ́ ló lẹ́gbẹ́ ṣe fún mi báyìí ó ti sú mi ìrànlọ́wọ́ ògùn lẹ́ni lọ́wọ́ tẹ̀lé ṣe fún mi. sórí ọ̀rọ̀ tó sọ mú gbọ́ àmọ́ alákàn tó lọ sílé ìgbé tó lóun fẹ́ lọ gbẹ̀jẹ̀ bó ṣe lọ ló ṣe máa bọ̀ kálímì náà lágbára àti lè ṣoore fún ẹ má ṣe é amọ́rọ̀ nàìjíríà yìí ẹ̀ kò sẹ́ni tí ó kàn gbogbo wa ló kàn tí lọ pé mo mọ̀ pé ọlọ́run ọba tó da ẹ tó mi náà ó máa ràn lọ́wọ́ títí lọ má sunkún mọ́ jọ òdòdó lọ ó bọ́ ọlọ́run àárẹ̀ lọ́wọ́ ọlọ́run gbogbo wa lọ́wọ́ o ìjọba la ní ìgbà ọlọ́run àárẹ̀ lọ́wọ́. If I die, you will cry and go. Nobody to help, I have to help myself. And how will you prove to me you love me past yourself? I want to live a better life. Living a life I will be proud of. Tired of you, baby. Someone should show me blessing. Someone should show me love. I want to live a better life, a life that is worthy, a life that is peaceful. Iṣẹ́ tó ṣe wọ́n. tí wọn ò dẹ̀ tún múra síṣẹ́ ìyà tó jẹ wọ́n tí wọ́n tún fi wá yẹpẹrẹ bí wọn ò kíyèsí òun ni ó gbẹ̀mí iṣẹ́ tó ṣòro tó jẹ́ ó. gbogbo orí mi máa fi fúyà gbogbo ẹsẹ̀ mi ní tìpẹ́ adéka mi nílò ìjìyà ìjìyà ìjìyà rẹ̀ mú lọ nígbà kọ́kọ́ lóṣù yóò pa mí nù ọ̀bí mi náà jẹ́ yóò pa mí ni. bàbá mi nígbà nǹkan ọjà rẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ ti máa bá mi. Kí ló dé? máa mm, bínú ṣe ní bí òkè òbí lọ́lọ́jà oúnjẹ aṣá máa jèrè. ẹ bí èlò kan lówó gánà. títí lọ́pẹ́ ọmọ dáadáa ni lórí mi ń bọ̀ àmì ọtí múra lẹ́kọ́ ẹ̀ bu ọ̀pá lè nìyí àbò wà ní. mo fẹ́ mo fẹ́ ní àwọn ìdádó kékeré kan ìdádó kékeré kan nílò owó owó ni o owó ni o owó ni o. owó wo náà mọ̀ owó kéde gbogbo tó bá fẹ́ ní fún owó náà ṣe ṣe bí two thousand two thousand. wọ́n yìí tiẹ̀ kásà gba gbogbo rẹ̀. wọ́n jẹ̀ yín bọ́ o. Àríkẹ́. Sars, mo bọ̀ á ṣe ohun tó yẹ kó o ṣe jàdé. Mo mm. mọ̀ pé yóò jẹ́. Bọ́bá mi má bá lálẹ́ dáadáa. N wá nọ n kò bó tààrọ̀. Wọ́n pẹ́ o. Sàràfà bọ́ bí. Ọba àgbà bẹ́ẹ̀, ọba àmọ́ ọba àmọ́ dárí bá wọn ní ìmọ̀ iye tó wà mẹ́ o ṣàgbọ́n yóò tó ẹgbẹ̀rún bíi mẹ́ta kan láàbà máa ń lè lọ àmì o àmì kò tán pé àìdúkìá rẹ ni. ẹ ti lọ ọba dáadáa lójú sí mi tó bá dọ̀ tó bá ti dé jẹ́ mọ̀ sọ́gbọ́ sọ́gbọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò kára bí ẹ bá mi. èmi bọ̀ ládẹ́gbẹ́ ọ àdìdẹ kò rọrùn kéèyàn máa sábà dẹ rẹ o. mo jòkó. àwọn àwọn ọ̀dájú gbogbo sáwúrò mi méje bẹ́ẹ̀ ní wọn ní wọn wo òye abẹ́ gan fẹ́ máa kọ́ mi kì í sóye ojú. àyè ìmúmú ìmú méjì ẹ̀wọ̀ àdégá ọ̀dà pé mi ò ṣe mọ́ fótè mi. àdégá ní ìṣẹ́mọ́ ìṣẹ́mọ́ ìṣẹ́mọ́ má gbàgbé mi ìyá abẹ́ ti mú mi. tó bá ti dẹ́bẹ̀ pa wò. ewé wo owó tí mo kọ́ fún ọ. ìṣẹ́jẹ́ mi náà ṣe fún ọkọ. sọ́gbà mi mi gbogbo ọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ ló ti dé. kí ni ìjà lọ <laughs> ẹ̀yin ṣèbí iṣẹ́ o a ní ìkè lọ ni ó lè wá ṣe ó ṣe o ó ṣe é. èmi à ń wọ kí ni wàá ló dín ṣẹlẹ̀. èmi ni house tuntun tí wọ́n ṣẹ̀gbà. mi ò wọ. house ah. ká ìsọ̀rọ̀ sókè kí ni wàá ti sọ. mo mí pé ọmọ ọ̀dọ̀ tuntun tó ṣẹ̀gbà. ọmọ ọ̀dọ̀ ni wàá sọ pé ìwọ ni housewife ìwọ ni warehouse. ìkọ̀kọ̀ náà ká ìdá àdá kì í àtọmọ ọ̀dọ̀. àgbọ̀nukọ gbẹnu ẹ tiẹ̀ sùn ọ̀gá kún máa pọ̀ máa kó ogun wá sínú ilé dúró àyè kún mọ́ mẹ́ta wà nílé ìsèmi àmọ́ tí ń fi ń ṣe káàdà alàgbẹ́nu díẹ̀ sọ. káwọ́ sókè wá káwọ́ sókè dáadáa alàmọ́ bá ìmí jiyàn. nítorí jáde sí dáwọn náà káàdà alà kó bá kiri àǹkálí dé káwọ́ sókè wá yìí dúró dáadáa dúró dáadáa wá yìí wà á ti dá ẹ̀ ibà yìí jọ̀wọ́ tẹ ìwà á ti ní ọ̀rẹ́ kó wọ́n kà ní ìbò ìwáléwọlé kó lórí ọ̀gá o hmm. wọlé lọ́wọ́ nàìjà ńlá ká igba bíbà tó bá ti gba bíbà ìwà wọlé sí ẹnu bí. nàìjà ńlá wọlé kó mọ ọ̀gá kò máa kó ogun wọn rí ìyàwó kárí kankan gbádùn mẹ́ta wà nílé pẹ̀lú ọ̀gá ẹ̀sìn. kó mọ tí ọba bá fẹ́ gún ọ̀pọ̀ lẹ́fẹ́ ilé ìdẹ́bí ilé sọ pé ọmọ ọ̀dọ́ ni. èyí àwọn agbára ilé àdúgbò wọlé ó dàbọ̀. Then the other thing, Professor Lay authoritatively house of being a conscious slave means you guys should not use her as a slave. And bí mo ṣe ń wo náà she's a very good girl according to bó ṣe play so if that show her phone mo rí pé ẹ̀ ń ṣe ìfàgì lọ she will resume work next week. Okay. so all right take care of yourself. lóbélóbè pẹ̀lẹ́ o ọkọ̀ àtàárò ó jọ ìwọ bá mi fọ́ ilé ìtorí olóhùn ṣọgbọ́n o ṣeun púpọ̀. iṣẹ́ tó ṣe wọ́n tí wọ́n ò dẹ̀ tún múra síṣẹ́ ìyà tó jẹ wọ́n tí wọ́n tún fi wá yẹpẹrẹ bí wọn ò kíyèsí òun ni ó gbẹ̀mí wọn iṣẹ́ tó ṣe wọ́n tó jẹ wọ́n tó ṣe wọ́n ìyà tó jẹ wọ́n tó lé wọ́n tó ṣá wọ́n bí wọn ò bá múra síṣẹ́ òun ni ó gbẹ̀mí wọn. kódà gan-an voice cutter tó ń lọ fi mí sí àwọn girls yẹn dẹ̀ máa treat mi gan-an. má ṣàgídí má rora rẹ pín ìsọfọ́gà mi lóòótọ́ ọ̀gá mi ń ṣèyàn burúkú. ṣùgbọ́n àwọn ọmọbìnrin tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ yìí wọ́n burú gan-an ni wọ́n lè sọ fún kókó sáàkì mi gan-an. nǹkan tó lè ṣẹlẹ̀ ni o. àti ṣe anything rárá ẹ gbogbo yín dẹ̀dà kẹ́ ẹ sọ̀rọ̀ abẹ́rẹ́ rẹ anything lórí ẹ̀ ni. sáré kiri sáré kiri omi a ní ìlú bókẹ́ pé ka jayé ka jáde ka ṣayé o girl. ka jayé ka jayé ṣé oúnjẹ ló wá jẹ ń bíbá yìí ṣé kò ní nǹkan Tina are you with us. Um, mo kúkú ń gbọ́ nǹkan tẹ́ ń sọ feel pé ó máa bẹ́tà ká fara balẹ̀ because a mọ̀ bóyá ṣe ló try láti fún wa ní test. Eh? yes ká má dẹ̀ lọ wà too forward hmm. that's my own view. Anyway. Kenya is Vasudem Ogba. Kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wò ní wọ́n ṣe massage? Bí náà tó kò tí ìwà dúró síbẹ̀ ìyá Adéko. Ladies, ṣé ti rí èmi ò ní interest nínú massage tẹ̀ ń ṣe yẹn nítorí wọ́n ní kí lady yìí wá assist wa ni ẹ wá sọ di ẹrú it's not good. Kí ló mẹ́? Nǹkan tí mo mú ìní wípé ẹrú ní bàbá ọ̀nà ló kàn jù. Whatever. Mi gbé mi débi rẹ̀, orí mi ilẹ̀jà fi ń làbújá orí mi máa jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ máa jẹ́ ṣẹ́rú ẹgbẹ́ máa jẹ́ tàràkà kí n tó jẹun orí mi jọ̀wọ́ o tètè gbé mi débi re jẹ́ ló ṣiṣẹ́. it's okay Tina jẹ́ kí n gbọ́ vocal. pé bóyá òun orin kan it's not like. ayi you're not good but she like tó pé o fẹ́ máa force ara ẹ lórí àwọn audience you don't understand your music is fine you can sing but pressure on your pọ̀ put more pressure like push ṣàfẹ́ kan gbọ́ and ah, don't panic this is what we we'll do we keep up doing it because you are anxious o fẹ́ tètè blow. ó farabalẹ̀ tó bó yet. and if you're doing like this you know music is something inspirational don't just you cannot force yourself on people ṣùtì and I'm going to show you because I know you can do it you have a good voice and you're the best so I'm gonna take one because we're going to take it again okay. my panic we keep doing it, we do it again. We'll never give up until we get it right. So let's go, let's go. ṣáà lóore tí mo wà ń bíbá so bí mo ṣe ń pè ẹ̀yìn ò gbọ́ pẹ̀lú orúkọ ẹ tó dọ̀tí létí yẹn. ẹ má bí mo máa ẹgbẹ́ orúkọ you just say that. ta ló ń báwí ta ló ń jẹ who are you. òjò tó rọ̀ kẹ̀yìn lẹ́kọ̀ọ́ máa di ẹ̀ kó lè kú ṣẹ́pẹ̀ lábọ́ ìyá tó ń títí má nǹkan yẹn má lo màá fún mi mi ìwà òkè pẹ̀lú màá yẹn ṣòrí Tina lórúkọ mi you understand and mo mọ̀ pé mo ti ṣe mo mọ̀ pé mo ti ṣe mo mọ̀ pé nǹkan tèmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe fún mi mo mọ̀ pé ìwà táwo sí ọ̀daràn ni. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ẹrú ní bàbá ọ̀nà méjì. mo mọ̀ wípé ǹkan kan náà ló máa gbé ìwọ náà tó fi wá ṣiṣẹ́ ọnà ọ̀dọ̀ And èmi àti àwọn ọ̀rẹ́ mi, mo mọ̀ pé treat ẹ bad. But mo kàn fẹ́ ko, ko, ko wo nínú ọkàn ẹ, kàn, ko dáríjì wa. inú mi ò dùn bó ṣe ń ṣe Inú mi ò dùn. Àti wípé mi ò ní máa tí màá ti bá lè jọyọ̀. Ẹ ṣe mí, títí mo ṣe ẹ́. Hm, tẹ bá lè ṣe ó dáa mo ti gbọ́ ngbà yẹn, ò bínú mọ́. O ò bínú, o bínú mọ́ sir. <laughs> You know what? Hm? Tó bá ti ṣe tán ní ìsinmi, hm. kó wá èmi àti lọ́rọ̀ tá sọ. Kò sí wàhálà. Sister to sister talk. Okay, <laughs> Thank you. I want a better life. Living a life I'll be proud of. I'm tired of rugby. Show me blessing, show me love. Hey, Allah, Bagbara. You know what? Take that Allah, Bagbara side again. Just do it one, just once. And that's end it up. You're doing well. She understand now? Yes. I feel you. Yeah, let's go from Ologbogoro straight down. I love you. Mm-hmm. Ologbogoro. Ologbogoro. Tí ọmọ ẹ̀ lọ fi Ologbogoro. Bàbàbàbà Ologbogoro. Bàbàbàbà. continue. Ka menene da Allah? Na yi ki shiga da Allah ki ne Allah, Alawa gbagbara. ráìdá là kì í ṣúrù. báwo ni wọn náà ṣe máa kó pátá tọjọ́ tó ti pẹ́ bọ́ksà ẹ kò dáná ó mọ nǹkan tó máa ṣe fún mi báyìí lọ nu ilé gbogbo aṣọ ẹ tó dọ̀tí lọ kó gbogbo ìwà. báyìí ó ti tó jù ọ. àmọ́ má fi bọ́ksà sí i. èmi á ti wò. má fi bọ́ksà sí i. táì kì í ṣúrù sọrí yorùbá ló sọ̀rọ̀ ló kọ òwe ọ sọ pé okó kò ní jẹ́ ti bàbá àti ọmọ kó má fẹ́ lẹ́la sọmọ pé tí wọn wá wà ní ilé bíbá èmi kì í wá síbẹ̀ kó habit mi ni eléyìí kí wọ́n máa débì kí wọ́n máa sọ dáadáa fún èmi èmi ṣe ìwọ́jọ́ ọ̀rẹ́ tèmi mi á ti kọ́ aṣọ wá bí kí ìwọ bá mi fọwọ́ sọ pé ìwọ lé kò lè fọ̀ kó ìwọ náà má bínú. ẹ má bínú ó ṣàtìní lọ kó gbogbo ẹ wá ẹ lọ kó wá àmọ́ ọ̀rẹ́ mi jọ kò lè yá mi ní fóònù kí fi pé mọ mi. èmi á ti mọ̀ tí bá fẹ́ lo credit tèmi kó wàá máa ṣe bí èèyàn dáadáa kó kò sí wàhálà èmi á ìwò. iṣẹ́ ọ̀rẹ́ mi ṣe. ó kó àwọn aṣọ yẹn wá o. màá ní kò tọ́ pẹ́ owó ah, ló mọ ròkè o ló mọ bùkún ọ àmọ́ sówó yìí náà wàá pọ̀ jù báyìí bó wà ní báyìí sọ́gà rẹ̀ ń ṣe ọ́ dáadáa. ẹ wo ọ̀gá mi ń ṣe mí dáadáa lóòótọ́ àmọ́ ṣe ráwọn obìnrin mẹ́ta yẹn wọ́n ní mí lára gidi gan-an ni màámi inú mi ò dùn. wọ́n wá ṣe sùúrù náà ni pé yóò dáa lọ́jọ́ kan. màámi mò ń bínú sẹ́yìn gidi gan-an ni o. kí mo ṣe. ṣé mo pé mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé orin ló wùn mí kọ ẹ ṣàní dandan dandan ilé ìwé ìṣá òun ni mo lọ tí mo ní ẹ̀ǹdì ọmọ ọ̀dọ̀ lásán lásán ni mo lọ fi ń ṣe. wọ́n sì sùúrù náà ni tó bá jẹ́ pé orin náà lọ́nà rẹ lọ́jọ́ kan lọ́jọ́ kan ló ń ra láàánú sí ọ. kò sí wàhálà màmá ẹ jẹ́ ẹ jẹ́ mú yín wọlé torí ọ̀gá mi rán mi iṣẹ́ ni mo dẹ̀ ní kí n sáré wá fún yín lówó yìí. Hey! bá dẹ̀ sọ̀rọ̀ máa ń confirm ẹ̀ ó mọ̀ pé mi bolo àti fẹ́mi kì í parọ́ ó ní problem gan o ọlọ́run okun òde lè rí problem ẹ̀ lómi ìmọ̀ problem tó ní àníwá akọrin what's your pro ẹ nítorí náà you know I like you so much ẹ eh, ọ̀rẹ́ wọ́n ṣàlù jẹ. baby no worry ọmọ tó kọrin mi láìpẹ́ wọ́n máa ṣe bákan back up fún mi you get that? sọ̀rọ̀ sí mi wọ́n máa bú mi wọ́n máa jẹ̀jẹ́ mi wọ́n rí mi níbi pé mi tẹ̀ jámọ́ nǹkankan. ṣé o súnmọ́ lọ́run bí àti pé àwọn orin tó ń kọ ṣáwọn orin tó mẹ́kọ̀ọ́ dání ni nítorí àwọn orin tó mẹ́kọ̀ọ́ dání ló máa ń padà wá di evergreen.

Babe, tó bá rí ọ̀rẹ́ mi. Ó as mo ń gbé mi nínú ohun stand mi, kíkọ́ bá gbé yàn mí, bí tó bá gbọ́ orin yẹn, ó máa hmm, hmm. Anyway, we náà gbórin yẹn lánàá, ìròyìn ìtọ́ ìṣòro bọ́ èmi náà ṣe ṣe orin kan báyìí ah, bọ́ ṣé fífi ọmọ rere ṣó lè promote orin wáyé ah, because mi ò gbórin You yorùbá dẹ̀ máa ń sọ nínú òun ẹni tó bá máa daṣọ fún mi tó rẹ̀ lákọ́kọ́ máa yẹ̀wò. yes you're right No, èmi náà ti gbórin the guy is cute and orin not dẹ̀ man náà. ó fọ́ ni mo sọ pé mi ò gbóhùn èèyàn rí ó dẹ̀ tún sọ fún mi pé the guy is cute what do you mean Tina ṣé o gbóhùn bọ̀bọ̀ èèyàn Tina ladies. ìyá tó jẹ́ wọn. kí ló dé ṣe báyìí kí ló dé kò ń frustrate mi. tí wọ́n it's fine it's fine <laughs> torí pé ti drop single tuntun yẹn àgbẹ̀ so ẹ fi pé mi ò ní reason láti lè concentrate kí ni problem yìí náà kí ló dé ṣe báyìí ẹ ẹ̀yin méjèèjì jókòó síbi bẹ̀rẹ̀ rojọ́ tí ò wà important àwa wí fún a ó yù of all people ìwọ wá sọ̀rọ̀ nípa lérè ẹ bí sọkọ lérè òun ló ń bọ̀ wá sọkọ lérè yìí òun ló akọmọdé tiwa ìgbà tí wọ́n lé wọn jáde nílé why you guys like this? Ah, ah mi ò kó bá mi sọ fún onídùúrin orí wà ń lẹ̀ mẹ́rin I can give you one yeah ó ti ní bit kan tí mo lè ṣí ẹ̀ bẹ́ẹ̀. That's funny. No, it's funny. My darling, it is very funny. Ah, ẹ funny gan ṣá. Ẹ funny gan like like seriously. Ìwọ ni ìwọ ní bit ọ̀rọ̀ fún mi. Ìwọ ni ìwọ ní orin àbí kí lẹ́jọ́ ń pín láàrin ara yín. I don't understand ẹ ẹyin tó jẹ́ wípé ẹni tó ń dáṣọ fún yín òun lè fojú ẹ̀ rẹ́lẹ̀lẹ̀ my sisters for your information mi ò ní ìdí orin àti bíìtì mi ẹ ti gbọ́ mi ò fẹ́ kí orin ti bẹ̀rẹ̀ kó dàbí ti ẹ ṣe wọn fẹẹ fi wá sílé ìsìnkú báyìí. náà mo máa jókòó tí ì. ẹ má lò náà sínú àti gbìyànjú àwọn jẹ́ kó bínú ṣe bó ti rọrin i don't care. ọ̀gá ah, ah, ah. ti ṣe báyìí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù lọ. but ọ̀rẹ́ lẹ pé ra yín Nobody to help, I have to help myself. And how will you prove to me you love me past yourself? I should do that one. I Don't talk too much. More understand. Eh, that is the reason why you shouldn't give up on yourself. Eh, don't give up on your talent, on your dreams. Just believe that ó máa dé bẹ̀ ibi tó fẹ́ dé yẹn ó máa dé bẹ̀ this crying is not solution. and they hurt me. o mo oyè ìlú ìlú ọ̀dọ́ kò sí ẹ̀kọ́ tí mi àti kò lè mọ̀ ṣùgbọ́n you need to not give up on yourself that is the best thing right now make your parents proud. okay i know mo mọ̀ ṣùgbọ́n nǹkan tí ó ṣe máa mú ọ má give up lórí dream bẹ́ẹ̀ nìyẹn. Just don't cry, okay? Don't cry. I know it's hurt No, ṣùgbọ́n o ní Only mú mọ́ra ni. Ṣùgbọ́n rẹ̀ sọ. Tó ní kí n ká lọ, ó ní n má dá lọ, tọ́lọ́ òun ní sá lọ. Fáàní ògùn ìbọn ti kọ́ tí mo fẹ́ kọ́ ṣe ń sìn ni pé jẹ́ not bá ó ní kí n máa ká lọ ó ní òun ní sá lọ àbí kí ló fi parí ó ní má dà lọ. ok ó ní kí n má dà lọ mo láì kọ ìyá kan kánú lè kọ. mo ti rẹ ẹni máa bá a lọ tó ní ah, be free be free. Okay. mo ti rẹ ẹni máa bá a lọ tó ní kí n ká lọ. Oni ní má dá lọ torí òun ò ní sá lọ. náà mo láìkè báyìí ṣé kúrọ̀sì nìkan ló compose àbó ti parí fúgbà. mi ò ti parí sá mo kàn ṣe é kúrọ̀sì nìkan. mo ní ká ṣe iṣẹ́ yìí mo fẹ́ kí orin mi tọ̀. okay okay okay fine fine you just take the cup and you can go Olimalo. So. So let's record the chorus. Ọjọ́ ti ń pa igun wọn bọ̀ ọjọ́ ti pẹ́. Just help us. I will be glad if you have this UK almighty UK concert as well but that Abuja ó wà ní mind wọn gan. <laughs> I love the song. It's an amazing, amazing song you did there. The track is fantastic. Especially the last part of the song. Man, that girl is good. It is back to back, bro. We are working every day and night, and we'll make you proud. Honestly, believe me. Yeah, I believe in you. I believe in you a million times. Keep on doing great. No problem. see how it goes. All eh? right, go back to the studio. Keep on That's what we do. Thanks, bro. All right, catch you. Later. Títí lọ pẹ́. Títí lọ pẹ́. Kí Why are you crying? Be contented, be rather skipper. Má ṣagídí má rora rẹ̀ pé. onílé má tomorrow's gonna be okay rè lọ́lọ́jà oúnjẹ aṣáájú rè. one should show me love. I want to live the better life, the life that is worthy, the life that is peaceful. títí lọ pẹ́ ah, ah, ojú tó mọ̀ rí ọmọ go eh, ibi tó wà báyìí ní ìsìn eh, eh, nǹkan tí wàá rọ̀ sọ̀mù dáadáa tó ṣẹlẹ̀ méjì a máa sọ̀rọ̀ ń tà di àwọlé sọ̀rọ̀. mi ò wọlé mi wọlé mi wọlé nǹkan ní iwájú pẹ̀lú rẹ̀. di àwọlé sọ̀rọ̀ mo bá tọ́ ìsàlejò mi méjì a tó ta sọ̀rọ̀ ẹ̀yin ṣe lè mi wá dẹ́rù ní. ọ̀ tó ń dénú bó wà ní mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣàràfà. mo wá dúpẹ́ lọ́wọ́ ènìyàn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi látọjọ́ ẹ o ṣe gan-an ni àti wípé owó tó yá mi lọ́jọ́ sí mo ní kí n wá dá padà fún ẹ. Ah, èmi máa ma bọ olówó èyí mọ ẹ mo bọ pátápátá pátápátá ni mo bùn ọ owó owó tí mo fọ ni mo bọ pátápátá ni. bùnmi ní kí ni. owó. owó àwọn ṣúgà mọ̀mí tó ń kó kiri òun ló fẹ́ bùn mi. Ah. títí lọ pẹ́ mọ́ sọ bá ń wo nígbà yìí ọmọ gẹ́gẹ́ yìí sọ pé ẹ̀kọ́ tẹ́lẹ̀ ní fáwọn ọkùnrin tàbá ló lọ àmọ́ àwọn ṣúgà mọ́mì tí wọn ò ní gbóyún wá owó tí mo bá ní ìná lóṣù kan ọjọ́ kan péré ń wó fún mi. nítorí ẹ̀ ló ṣe ń tẹ̀lé àwọn ṣé o mọ̀ pé òun fògo rẹ̀ ó fi ń ta káìtì hmm? ẹ̀ o mọ̀. ìrọ̀mọ́ ah, o àmọ́ títí lọ pé ìyín ṣe ń jì yín ṣe ń jì tó o bá ti mọ̀ pé ọ̀ọ́fẹ́ mi yín ṣe ń jì. mo ti sọ fún ẹ mi ò lè fẹ́ ẹ. ìdí lọ́gbẹ́ ẹ ẹ ẹ ṣé ó dìgbà tó bá tẹ̀lé àwọn ṣúgà mọ́ ṣé ò lè tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ ni. jẹ́ ẹ sọ fún ẹ jẹ́ ẹ sọ kankan fún ẹ mm. tó bá níṣẹ́ lọ́wọ́ mm. kò sọ́mọ obìnrin tó máa tẹ̀lé ẹ. ẹ̀yin náà ò sọ pé ẹ̀yin náà ò fẹ́ fẹ́ni tí ò lówó lọ́wọ́ <laughs> àbí bó wá ní. èèyàn tó bá ṣiṣẹ́ ló ń lówó lọ́wọ́ kò oníṣẹ́ ẹ̀ ṣùgbọ́n mo rí i pé ojú kòkòrò ló ń ṣe ẹ́. títí lọ́pẹ́ gbogbo pátá mo gbọ́ ah, kì í ṣe pé ìṣiṣẹ́ owó kọ̀ọ̀kan ọ̀kan náà làwọn náà fi ń gbìyànjú àwọn bọ́ọ̀ ti sọ́ lè ṣe sì gbé lọ fẹ́ sùn lálẹ́ yìí. ti di mi ó jẹ́ mi dọ́là. ìdí ọpẹ́ o ó wà ní ọba múbùkẹ́ wò búrẹ́dì àgègè dídí la pẹ́ o. <laughs> everything is working fine now tina ti ń kọrin mi lè believe ẹ o miracle ti make him believe nínú ẹ ó ti ń ṣẹlẹ̀ báyìí but James if you see how this girl is singing now she is singing passionately passionately. wow ah, ìwé know contract wọ̀ ẹ́ yourself too. You see, you are good at business. O ní work with this man. Tó bá ti ṣiṣẹ́ náà, ó yẹ kí àwọn ṣe ẹ̀ máa ní a something that wà ní ọ̀pẹ. No, no, no, this is lere music. If she can change, you can. But I mean, if I don't want to work on myself before, I need to work on myself now. Ẹ̀yin náà wo ibi tí mo wà ìyàkọ́ ló ṣe ilé ilẹ̀ èmi náà gbọ́dọ̀ múra sí she's not married máa she's in there. Because I have to just make it, I have to be great. If that girl can turn that way within a blink of an eye, para, tó dẹ̀ mú orí kan báyìí, cut everything fine, I go. I will surely work on myself. yeah, Don't yeah. just talk. Keep on pushing, man. right? She do not rest on your words. All right. Yeah, she won't track on Do more, do more. Keep on churning out music. Yeah, you see. Very soon you become you know, an household. Bro James, thank you very much. I really appreciate you. I mean, you've been supportive, you're caring, you're everything, bro. Thank you for everything. You know what? I love you, sir. Thank you, bro. Thank you. Keep on pushing. All right. Sure, sure, I will. All right, bro. And uh, ah, have a wonderful day. Mo ń bẹ́ẹ̀ lóhùn ọkọ mi. Ó ga. Màámi, ẹ lè mọ bí inú mi ṣe ń dùn tó. Tẹ bá rí báwọn èèyàn ṣe ń pè mí, ń tí náà o, a ti ń gbórin ẹ̀ o, a ti ń ṣe kíní kan mọ́ o. Ó káre, iṣẹ́ ló ṣe o. Ṣé o nígbà tí gbogbo àwọn ọ̀rẹ́ mi gbọ́ orin yẹn lórí rédíò? Inú gbogbo wọn dùn kódà ó jọ wọ́n lójú pé Tina náà. ọmọ mà ti ń lọ nìyẹn. òkú oríire oríire náà dẹ̀ bá ẹ kalẹ̀. wo fi ọkàn jẹ́ pé sílẹ̀ sórí oríire tó ṣe yìí gbígbà àdúrà ni àdúrà mi ló gbà lórí ẹ o oríire náà dẹ̀ máa tẹ̀síwájú fún ẹ̀yin ó yẹ kó bá dádì ẹ sọ̀rọ̀ o kó tiẹ̀ kí wọn kán gbóhùn ẹ̀. mo ti rẹ ni mo bá lọ tó ní kí n ká lọ ó ní n má dá lọ tóró wọn ní sá lọ bá mi gbẹrin mo ti rẹ ni mo bá lọ mo ti rẹ ni mo bá lọ ó ní kí n ká lọ ó ní n má dá lọ tóró wọn ní sá lọ. rántí wọ ìka kiri. Tí ẹ̀dùn náà ti mọ̀. Ṣé bọ́ọ̀rẹ̀ la pẹ̀ra wa? Ọ̀rẹ́ la pẹ̀ra wa. O ní ọ̀rẹ́ la pẹ̀ra a friend in need is a friend When I needed you both, you were not there. I did not. No, you did not. You did not. I don't want fake friends in my life. Yeah. I don't go. Excuse me. Kí ló Hello, Àlọ́ òkú You lórí. Tí mo tí kò bá ṣe ilé ètò níbi kan wá bẹ̀ ṣé mo ra yìí kí ló kan náà bíìtì ọ̀hún gbogbo ẹ̀jọ̀ bíìtì orí ọ̀hún gan wọ̀ tí ìbọn náà who's your school I don't get can you just leave before I do you sit leave now excuse me please I don't see anything Tina Tina leave life that is peaceful. iṣẹ́ tó ṣe wọ́n tí wọn ò dẹ̀ tún múra síṣẹ́. ṣé mo pé Abuja concert la ṣe ń rántí but single Tina àti ìfúnpọ̀ ti wọ́n wà ní UK concert. bí wọn ò kíyèsí. ṣe bí ìwà ẹ̀ lọ́gbà tí gbọ́ ní ẹ̀sìn. òun ni ó gbé ẹni. wà mé. Like ọmọ ọ̀dọ̀ lásán lásán. kí lè fẹ́ sọ fún mi. olùwẹ̀ ẹ̀kún what is all this now. so expect pé kí n dúró síbí báyìí kọ́mọ̀dọ̀ lásán lásán yìí kó máa jìgá lé mi lórí no kò possible. bólú ṣe wà ó kì í ṣá kí ni ìtumọ̀ nǹkan tó ń hello brother James ẹ káàárọ̀ yọ mo ṣe ń padà really you mean brother James no no calm down you mean all the girls. Jockey kí I'm kù n kò ní pébà kan no èmi ò lè waste time níbi báyìí because I have a lot of things to do. Be contented, be a brother's keeper. You don't bother to call me.

kódà ìgbà tó jáde ó tún kọ́ sí ìmọ̀ ẹ̀. Tina, how true is that? Why will she leave? Kí ló dé tó jẹ́ pé time ni Bolu máa leave? I mean, she's about to be everywhere. She's about to be the talk of the town. Give it tó máa give up ní me. I mean this is the turning point of her career, of her life, of her everything she has been dreaming. Why? Why? Why? You know what? Girls. I think we should all learn from what is happening right now. We shouldn't give up on ourselves. We shouldn't give up on our careers. This is our life. This is what we are living for. Are you singing? Are you acting? Are you directing? Are you doing skits? Are you doing anything in life? You should not give up on yourself. It's a taboo giving up on yourself. <sighs> <sighs> she leveled. She feels a lot. But she gave up. Girls, let's celebrate. Uh, mm. need to help, I have to help myself. And how will you prove to me you love me past yourself? I want to live a better life, living a life I will be proud. To show me love. I want to live a better life, a life that is worthy, a life that is peaceful. Iṣẹ́ tó ṣe